ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé gbígba àdúrà pẹ̀lú ọgbọ́n a ó kà látinú ìwé matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ ó kà báyìí wípé ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gba àdúrà ẹ má ṣe àtúwé asán bí àwọn kèfèrí wọ́n ṣe bí a ó ti ìtorí ọ̀rọ̀ pípọ̀ gbọ́ tiwọn nítorí náà kí ẹ̀yin má ṣe dàbí wọn bàbá yín ṣàmọ ohun tí ẹ̀yin ṣe aláìní kí ẹ tó béèrè lọ́wọ́ rẹ̀ débọ̀ rí wípé òun tó ti bẹ̀rẹ̀ sí ní pa irọ́ ó ṣe òǹkà ó sì rí irọ́ bíi méje tí ó ti pa lẹ́nu ọjọ́ mẹ́rin ó mọ̀ wípé òun nílò láti gbàdúrà n ò lè máa tẹ̀síwájú bí eléyìí ó sọ fún ara rẹ̀ bí ó ṣe ń ṣètò aago eléyìí tí wọ́n á ń jí ni rẹ̀ kí òun bá lè jí níbi aago méjì òru láti gbàdúrà lẹ́yìn ìgbà tí ó ti gbàdúrà fún bíi wákàtí méjì ní òru náà ó mọ̀ wípé agbára irọ́ pípa nínú ayé òun ti di wíwó palẹ̀ nísinsìnyí ó wá ní agbára láti ṣèlòdì sí irọ́ pípa débọ̀ gbàdúrà nítorí wípé ó ṣe àkíyèsí wípé ayé òun ti mẹ́hẹ̀ ní ibì kan eléyìí tí ó ń ṣe lòdì sí jíjẹ́ olódodo rẹ̀ àdúrà rẹ̀ ní òru ọjọ́ náà kò dá lórí ohun tí ó nílò bí kò ṣe nípa wíwá ìjọba ọlọ́run láti lè ní òye ohun tí jésù sọ níbi tí a kà láàárọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ a nílò láti kà síwájú dé ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n àti ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n níhìn yìí ni jésù ṣàlàyé ohun tí àdúrà àwọn aláìgbàgbọ́ máa ń dá lé lórí àwọn àdúrà àwọn a máa dá lérí àwọn ohun tí wọ́n nílò eléyìí tí a lè sọ ní kúkúrú pé ó dá lórí ohun tí a ó jẹ ohun tí a ó mu àti ohun tí a wọ̀ ní bí ó ṣe ní ṣe pẹ̀lú ìjọba ọlọ́run àdúrà tí ó dá lórí àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àdúrà asán àti láti máa ṣe àtúnwí àwọn àdúrà yìí ní gbogbo ìgbà jẹ́ àtúnwí asán jésù wá tẹ̀síwájú láti sọ fún wa ní ìwé mátí orí kẹfà ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n pé bí àwa bá tètè kọ́kọ́ wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ náà pé ohun gbogbo tí ó kù yìí tí ó jẹ́ ìnílò ti ara àti ohun ìní a ó fi kún fún wa ọ̀nà kan pàtàkì láti wá ìjọba ọlọ́run ní ní ibi àdúrà kò sí ẹni tí ó lè wá ìjọba ọlọ́run nítòótọ́ láì máa wá láti rìn nínú òdodo ọlọ́run ìwé róòmù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹtàdínlógún fìdí eléyìí múlẹ̀ ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa béèrè lọ́wọ́ ọlọ́run láti ràn yín lọ́wọ́ láti wá ìjọba rẹ̀ àti òdodo rẹ̀ ju ohun gbogbo lọ. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan a ó rí èyí túmọ̀ sí wípé tẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa lónìí yìí bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Jòhánù orí ìkẹtàlá títí dé ìkẹtàdín ìka a ó kà láti inú ìwé Jòhánù orí ìkẹtàlá dé ìkẹẹ̀ẹ́dógún John chapter thirteen through chapter fifteen ẹ máa bá wa kà lọ. Jòhánù orí kẹtàlá nígbà tí àkókò àjọ̀dún ìrékọjá ku ọjọ́ kan jésù mọ̀ pé àkókò tó tí òun yóò kúrò láyé yìí lọ sọ́dọ̀ bàbá fífẹ́ tí ó fẹ́ràn àwọn ènìyàn rẹ̀ tó wà láyé yìí ó fẹ́ràn wọn dé òpin bí wọ́n ti ń jẹun èṣù ti fi sí júdásì ọmọ símónì iskariotu lọ́kàn láti fi jésù lé àwọn ọ̀tá lọ́wọ́ jésù mọ̀ pé bàbá ti fi ohun gbogbo lé òun lọ́wọ́ àti pé ọ̀dọ̀ ọlọ́run ni òun ti wá ọ̀dọ̀ Ọlọ́run ni òun sì ń lọ ó bá dìde nídìí oúnjẹ ó bó agbádá rẹ̀ sílẹ̀ ó mú aṣọ ìnura ó lọ ọmọ ìbàdí ó bu omi sínú àwo kòtò kan ó bẹ̀rẹ̀ sí í fọ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ń fi aṣọ ìnura tí ó lọ́ mọ́ ìbàdí nù wọ́n lẹ́sẹ̀ nígbà tí ó dé ọ̀dọ̀ Símónì Pétérù Pétérù bí pé. Olúwa ìwọ ni o fẹ́ fọ ẹsẹ̀ mi jésù dá a lóhùn pé o kò mọ ohun tí mò ń ṣe ní ìsinsìnyí ṣùgbọ́n yóò yé ọ tí ó bá yá pétérù dá a lóhùn pé o kò ní fọ ẹsẹ̀ mi láéláé jésù wí fún un pé bí n kò bá wẹ̀ ọ́ a jẹ́ pé ìwọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi. símọ́nì pétérù bá sọ fún un pé. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ olúwa ẹsẹ̀ mi nìkan kọ́ àti ọwọ́ àti orí mi ni kí o fọ̀ pẹ̀lú jésù wí fún un pé ẹni tí ó bá ti wẹ̀ nílé tí ó bá jáde kò sí ohun tí ó kù ju pé kí a fọ ẹsẹ̀ rẹ̀ lọ gbogbo ara rẹ̀ á wá di mímọ́ ẹ̀yin mọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo yín. ó ti mọ ẹni tí yóò fi òun lé àwọn ọ̀tá lọ́wọ́ nítorí náà ni ó ṣe sọ pé kì í ṣe gbogbo yín ni ó mọ́ nígbà tí ó ti fọ ẹsẹ̀ wọn tán ó wọ agbádá rẹ̀ ó bá tún jókòó ó wá bi wọ́n pé. ǹjẹ́ ẹ mọ ohun tí mò ń ṣe sí yín ẹ̀ ń pè mí ní olùkọ́ni àti olúwa ó dára nítorí bẹ́ẹ̀ ni mo jẹ́ bí èmi olúwa àti olùkọ́ni yín bá fọ ẹsẹ̀ yín ó yẹ kí ẹ máa fọ ẹsẹ̀ ẹnìkejì yín àpẹẹrẹ ni mo fi fún yín pé gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹrú kò ju olúwa rẹ̀ lọ ìránṣẹ́ kò ju ẹni tí ó rán níṣẹ́ lọ bí ẹ bá mọ nǹkan wọ̀nyí ẹ ò láyọ̀ bí ẹ bá ń ṣe wọ́n gbogbo yín kọ́ ni ọ̀rọ̀ mi yìí kàn mo mọ àwọn tí mo yàn ṣùgbọ́n ìwé mímọ́ ní láti ṣẹ tí ó sọ pé ẹni tí ó ń bá mi jẹun ni ó jì mí lẹ́sẹ̀ mo wí fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹlẹ̀ kí ẹ lè mọ ẹni tí èmi ṣe nígbà tí ó bá ti ṣẹlẹ̀ tán mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gba ẹnikẹ́ni tí mo rán níṣẹ́ èmi ni ó gbà ẹni tí ó bá gbà mí ó gba ẹni tí ó rán mi níṣẹ́. nígbà tí jésù sọ báyìí tán ọkàn rẹ̀ dàrú ó bá wí tẹ̀dùntẹ̀dùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí wo ara wọn lójú nítorí ohun tí jésù sọ rú wọn lójú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn jésù ẹni tí ó fẹ́ràn jókòó níbi oúnjẹ ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí símọ́nì pétérù bá ṣẹ́jú sí i pé kí ó béèrè pé ta ni ọ̀rọ̀ náà ń bá wí nígbà náà ni ọmọ ẹ̀yìn náà túbọ̀ súnmọ́ jésù sí i ó bi í pé olúwa ta ni rí jésù dáhùn pé ẹni tí mo bá fún ní òkèlè lẹ́yìn tí mo bá ti fi run ọbẹ̀ tán ni ẹni náà nígbà tí ó ti fi òkèlè run ọbẹ̀ ó mú un fún júdásì ọmọ ìsíkáríòtù lẹ́yìn tí júdásì ti gba òkèlè náà sátánì wọ inú rẹ̀ jésù bá wí fún un pé. tètè ṣe ohun tí o ní í ṣe. kò sí ẹnìkan nínú àwọn tí wọ́n jọ ń jẹun tí ó mọ ìdí tí jésù fi sọ ọ̀rọ̀ yìí fún un nígbà tí ó jẹ́ pé júdásì ní akápò àwọn mìíràn ń rò pé ohun tí jésù sọ fún un ni pé kí ó lọ ra àwọn ohun tí wọn ó lò fún àjọ̀dún ìrékọjá tàbí ohun tí wọn ó fún àwọn tálákà lẹ́sẹ̀kẹsẹ̀ tí júdásì ti gba òkèlè náà tán ó jáde lọ ilẹ̀ ti ṣú nígbà náà nígbà tí júdásì jáde jésù wípé. nísinsìnyí ni ògo ọmọ ènìyàn wá yọ ògo ọlọ́run pàápàá yọ lára ọmọ ènìyàn bí ògo ọlọ́run bá wá yọ lára rẹ̀ ọlọ́run fúnra rẹ̀ yóò mú kí ògo ọmọ ènìyàn yọ lọ́gán ni yóò mú kí ògo rẹ̀ yọ ẹ̀yin ọmọ àkókò díẹ̀ ni mo ní sí i pẹ̀lú yín ẹ ó wá mi ṣùgbọ́n bí mo ti sọ fún àwọn Júù pé níbi tí mò ń lọ ẹ̀yin kò ní lè dé ibẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní ìsinsìnyí òfin tuntun ni mo fi fún yín pé kí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín ni kí ẹ fẹ́ràn ara yín èyí ni yóò jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ọmọ ẹ̀yìn mi ni bí ẹ bá fẹ́ràn ara yín. Símọ́nì Pétérù bí i pé Olúwa níbo ni ò ń lọ? Jésù dá a lóhùn pé níbi tí mò ń lọ ìwọ kò lè tẹ̀lé mi ní ìsinsìnyí ṣùgbọ́n nígbà tí ó bá yá ìwọ ó tẹ̀lé mi. pétérù bí i pé olúwa kí ló dé tí n kò lè tẹ̀lé ọ nísinsìnyí mo ṣetán láti kú nítorí rẹ. jésù dá a lóhùn pé o ṣetán láti kú nítorí mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé kí àkùkọ tó kọ ìwọ ó sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. johanu orí kẹrìnlá ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ kí ẹ sì gba èmi náà gbọ́ yàrá púpọ̀ ni ó wà nínú ilé bàbá mi bí kò bá ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọn ò sọ fún yín pé mò ń lọ pèsè àyè sílẹ̀ dè yín bí mo bá lọ pèsè àyè sílẹ̀ dè yín wọn ò tún padà wá láti mú yín lọ sọ́dọ̀ ara mi kí ẹ lè wà níbi tí èmi pàápàá bá wà ẹ kúkú ti mọ ọ̀nà ibi tí mò ń lọ. Tómásì wí fún un pé olúwa a kò mọ ibi tí ò ń lọ báwo ni a ti ṣe lè mọ ọ̀nà ibẹ̀. jésù wí fún un pé. èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi bí ẹ bá ti mọ̀ mí ẹ ó mọ bàbá mi láti àkókò yìí ẹ ti mọ̀ ọ́ ẹ sì ti rí i. fílípì sọ fún un pé. olúwa fi bàbá hàn wá èyí náà sì tó wa. jésù wí fún un pé bí mo ti pẹ́ lọ́dọ̀ yín tó yìí síbẹ̀ ìwọ kò mọ̀ mí Fílípì ẹni tí ó bá ti rí mi ti rí baba kí ló dé tí o fi tún sọ pé fi baba hàn wá àbí o kò gbàgbọ́ pé mo wà nínú baba àti pé baba wà nínú mi ni èmi fúnra mi kọ́ ni mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín baba tí ó ń gbé inú mi ni ó ń ṣe iṣẹ́ rẹ̀ ẹ gbà mí gbọ́ pé mo wà nínú baba àti pé baba wà nínú mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ gbà mí gbọ́ nítorí iṣẹ́ wọ̀nyí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí ó bá gbà mí gbọ́ yóò ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe yóò tilẹ̀ ṣe àwọn iṣẹ́ tí ó ju ìwọ̀nyí lọ nítorí mò ń lọ sọ́dọ̀ bàbá èmi yóò ṣe ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi kí ògo bàbá lè yọ lára ọmọ ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ mi ní orúkọ mi èmi yóò ṣe é bí ẹ bá fẹ́ràn mi ẹ ò pa òfin mi mọ́ ó béèrè lọ́wọ́ bàbá yóò wá fún yín ní alátìlẹ́yìn mìíràn tí yóò wà pẹ̀lú yín títí láé òun ni ẹ̀mí tí ń fi òtítọ́ Ọlọ́run hàn ayé kò lè gbà á nítorí ayé kò rí i bẹ́ẹ̀ ni kò mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin mọ̀ ọ́ nítorí ó ń bá yín gbé ó sì wà nínú yín èmi kò ní fi yín sílẹ̀ bí aláìlára mo ń padà bọ̀ wá sọ́dọ̀ yín láìpẹ́ ayé kò ní rí mi mọ́ ṣùgbọ́n ẹ̀yin yóò rí mi nítorí èmi wà láàyè ẹ̀yin náà yóò wà láàyè ní ọjọ́ náà ẹ̀yin yóò mọ̀ pé èmi wà nínú bàbá mi àti pé ẹ̀yin wà nínú mi èmi náà sì wà nínú yín ẹni tí ó bá gba òfin mi tí ó sì pa wọ́n mọ́ òun ni ó fẹ́ràn mi ẹni tí ó bá fẹ́ràn mi bàbá mi yóò fẹ́ràn rẹ̀ èmi náà yóò fẹ́ràn rẹ̀ n ó sì fi ara mi hàn án. júdásì kejì kì í ṣe júdásì ìsíkáríòtù bíi pé. olúwa kí ló dé tí o ṣe wí o kò ní fi ara rẹ hàn aráyé ṣùgbọ́n àwa ni ìwọ ó fi ara hàn. jésù dá a lóhùn pé. ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn mi yóò tẹ̀lé ọ̀rọ̀ mi bàbá mi yóò fẹ́ràn rẹ̀ èmi àti bàbá mi yóò wá sọ́dọ̀ rẹ̀ a ó fi ọ̀dọ̀ rẹ̀ ṣe ibùgbé ẹni tí kò bá fẹ́ràn mi kò ní tẹ̀lé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ kì í ṣe tèmi ti bàbá tí ó rán mi níṣẹ́ ni mo ti sọ nǹkan wọ̀nyí fún yín nígbà tí mo sì wà lọ́dọ̀ yín ṣùgbọ́n alátìlẹ́yìn náà ẹ̀mí mímọ́ tí baba yóò rán wá ní orúkọ mi ni yóò kọ́ yín tí yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín àlàáfíà mi ni mo fún yín kì í ṣe bí ayé tí fúnni ni mo fún yín ẹ má jẹ́ kí ọkàn yín dàrú ẹ má sì jẹ́ kí ẹ̀rù bà yín ẹ gbọ́ nígbà tí mo sọ fún yín pé mò ń lọ ṣùgbọ́n n ó tún padà wá sọ́dọ̀ yín bí ẹ bá fẹ́ràn mi ni yíyọ̀ ni ẹ bá máa yọ̀ pé mò ń lọ sọ́dọ̀ bàbá nítorí bàbá jù mí lọ mo wí fún yín ní ìsinsìnyí kí ó tó ṣẹlẹ̀ kí ẹ lè gbàgbọ́ nígbà tí ó bá ṣẹlẹ̀ tán n kò tún ní ohun púpọ̀ bá yín sọ mọ́ nítorí aláṣẹ ayé yìí ń bọ̀ kò ní agbára kan lórí mi ṣùgbọ́n kí ayé lè mọ̀ pé mo fẹ́ràn bàbá ni mo ṣe ń ṣe bí bàbá ti pàṣẹ fún mi ẹ dìde ẹ jẹ́ kí a kúrò níhìn-ín. Jòhánù orí kẹẹ̀ẹ́dógún èmi ni àjàrà tòótọ́ bàbá mi ni àgbẹ̀ tí ń mójú tó ọgbà àjàrà gígé ni yóò gé gbogbo ẹ̀ka ara mi tí kò bá so èso ṣùgbọ́n yóò ré ọwọ́ gbogbo ẹ̀ka tí ó bá ń so èso kí wọ́n lè mọ̀ kí wọ́n sì lè máa so sí i lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ti di mímọ́ nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín ẹ máa gbé inú mi èmi ò máa gbé inú yín. gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ àfi bí ó bá wà lára igi bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kò lè so èso àfi bí ẹ bá gbé inú mi èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka ẹni tí ó bá ń gbé inú mi tí èmi náà sì ń gbé inú rẹ̀ yóò so èso púpọ̀ ẹ kò lè dá ohunkóhun ṣe mi bí ẹnikẹ́ni kò bá gbé inú mi a ó jù ú sóde bí ẹ̀ka yóò sì gbẹ mu wọn ò sì fi dáná yóò bá jóná. bí ẹ bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ ẹ ó sì rí i gbà báyìí ni ògo bàbá mi yóò ṣe yọ pé kí ẹ máa so ọ̀pọ̀lọpọ̀ èso bẹ́ẹ̀ ni ẹ ó ṣe jẹ́ ọmọ ẹ̀yìn mi gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ràn mi bẹ́ẹ̀ ni mo fẹ́ràn yín ẹ máa gbé inú ìfẹ́ mi bí ẹ bá pa òfin mi mọ́ ẹ ó máa gbé inú ìfẹ́ mi gẹ́gẹ́ bí mo ti pa òfin bàbá mi mọ́ tí mo sì ń gbé inú ìfẹ́ rẹ̀ mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ayọ̀ mi lè wà nínú yín kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ àṣẹ mi nìyí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín kò sí ẹni tí ó ní ìfẹ́ tí ó ju èyí lọ pé ẹnìkan kú nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ní bí ẹ bá ń ṣe gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín n kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ nítorí ọmọ ọ̀dọ̀ kì í mọ ohun tí ọ̀gá rẹ̀ ń ṣe ṣùgbọ́n mo pè yín ní ọ̀rẹ́ nítorí ohun gbogbo tí mo ti gbọ́ lọ́dọ̀ bàbá mi ni mo ti fi hàn yín kì í ṣe ẹ̀yin ni ẹ yàn mí èmi ni mo yàn yín tí mo rán yín pé kí ẹ lọ máa so èso tí kò ní bàjẹ́ kí bàbá lè fún yín ní ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi àṣẹ yìí ni mo pa fún yín ẹ fẹ́ràn ara yín bí aráyé bá kórìíra yín kí ẹ mọ̀ pé èmi ni wọ́n kọ́ kórìíra ṣáájú yín bí ó bá jẹ́ pé ti ayé ni yín ayé ìbá fẹ́ràn yín bí àwọn ẹni tirẹ̀ ṣùgbọ́n ẹ kì í ṣe ti ayé nítorí mo ti yàn yín kúrò nínú ayé ìdí rẹ̀ nìyí tí ayé fi kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò ọ̀gá rẹ̀ lọ bí wọ́n bá ṣe inúnibíni mi wọn yóò ṣe inúnibíni yín bí wọ́n bá pa ọ̀rọ̀ mi mọ́ wọn yóò pa ti ẹ̀yin náà mọ́ wọn yóò ṣe gbogbo nǹkan wọ̀nyí sí yín nítorí tèmi nítorí wọn kò mọ ẹni tí ó rán mi níṣẹ́ bí n kò bá wá láti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọn kò ní àwáwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi kórìíra bàbá mi bí n kò bá ṣe irú iṣẹ́ tí ẹnikẹ́ni kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọn ti rí àwọn iṣẹ́ mi síbẹ̀ wọn kórìíra èmi àti bàbá mi èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn lè ṣẹ pé wọn kórìíra mi láì nídìí nígbàtí alátìlẹ́yìn tí wọ́n rán sí yín láti ọ̀dọ̀ bàbá bá àní ẹ̀mí tí ń fi òtítọ́ Ọlọ́run hàn tí ó wá láti ọ̀dọ̀ bàbá yóò jẹ́rìí nípa mi ẹ̀yin náà yóò sì jẹ́rìí mi nítorí ẹ ti wà pẹ̀lú mi láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ mi. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.